èwo ni hà èwo ni hà ọ̀nà dáhùn. tí iná ń darí. ó yà lọ mọ́ṣùkà lọ mọ́ṣùkà lọ mọ́ṣùkà o lọ mọ́ṣùkà ọjọ́ ti lọ. àwọn owó tẹ̀gbẹ́ náà yẹn. lọ́sàn-án máa ṣọwọ́ ṣọwọ́ kì í ṣọwọ́ gíní gíní gíní nìyẹn. Kàbírù. mo ti dẹ́gbì mo ti wà níbi ìyẹn ti wà lẹ́yìn rẹ̀. má pẹ́ òun má pẹ́ tètè lọ. bí àkókò tí ń ṣàní sùúrù ń sùúrù à lẹ́. ṣé kí n kó lé. ìjọ kò tí ì kẹ̀ yọ gbẹ díẹ̀. mo bẹ̀rẹ̀ ga mo bẹ̀rẹ̀ ga. kí ni ṣọ̀fà tó bá kọ́ sínú ẹ̀ ni. òkú bó ṣe ń ṣe é sọ kò tí ì jẹ padà wá padà. ìjọba àmì tán ni ìwé dàmú. ẹ padà wá. mo mọ̀ pé o máa rẹja o kọ́kọ́ mú gbogbo àmàlà ó fi jẹ tán wàhálà ẹ̀sẹ̀ ti pọ̀ jù. ṣé kí n kó ah! ẹja sí bíbá. kò tí ì gbẹ kó gbẹ jẹ kó gbẹ. bílíkì. bílíkì báwo ni gbogbo nǹkan. báwo ni òṣùwọ̀n ló ń béèrè ilé bá san bí ọ̀sán àwọ̀ láti mà ọmọ rẹ̀ lọ́pọ̀ látòkèdè lẹ́yìn wọ́n ṣàtú ara rẹ̀ bó ṣe ṣánáṣáná ọ̀wá ń bèrè pé bó ni. o lè change. wọ́n ah, jẹ́ ń change tí n bá ti change kì í ṣe mi mọ́ photocopy tó nù. Ah, ah. ó ga. báwo ni jàre ṣé wọ́n wà. ẹ má wọ̀rọ̀ jẹ́ kémi tètè máa lọ máa rí ẹ. irọ́ mọ̀ ìlọ ọ̀rọ̀ wa o ibi tó ibi tó yẹ ká sì ti sọ́ọ̀rì. kádìjà sọ̀rọ̀ ayé ẹ lóde <laughs> see your life outside ọ̀rẹ́ rẹ nu ọ̀rẹ́ rẹ tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ó nu ó bó ṣe ó ti gbẹ́kọ̀ ọ̀pọ̀ bọ̀gìnì wálé fún ìyá rẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe fún ìyá rẹ̀ náà ojú sì ń gbà mí tì fún ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó sí ìyá ìyá rẹ̀ ẹja lọ́tà dé ikú ìyá rẹ̀ náà yàjà ní ta kọ̀kọ́lé kọ̀rálẹ̀ ìwọ náà tún ti wá bẹ̀rẹ̀ <laughs> ó ti bẹ̀rẹ̀ òsì bí ẹran aṣẹ́wó ọ̀tún tẹja ìgbà ló fẹ́ tàdá tó ìran bàbá rẹ̀ wo ló kọ́ lérí nínú ẹja nínú òwò ẹja ọmọ tó bá ṣiṣẹ́ déédéé tó mú nǹkan wálé nìyá rẹ̀ kí sọmọkọ́ yìí sọmọkọ́ yìí jọ́sẹ̀ o when the see graduate when the see leave the village olaye ti ní túmọ̀ yìí ọ̀wá sọ òun fè kiri ìlú ah ó yẹ kó dúró tì ọ́. ṣé báyìí náà lẹ́rìn ẹja náà àbẹ́wò lẹ́jọ́ báyìí wọ́n ah! fi láìpẹ́ o. ayọ̀ ọ̀tà wọn làwọn gbà yìí ṣé bọ́ kò làwọn kọ́ bá tó bìí lèmi ni èmi ó ti gbé nǹkan rẹ ṣe. wọ́n ti ẹ̀wọ̀ gọ́ta ó tún jábọ̀ ó tún yìí sọ̀rọ̀ lọ́lọ́ má jẹ́ kó mi gbé ẹ lọ. omi ò lè gbé mi lo. ìmọ̀ràn tá a lè fún ní alẹ́ káyé tiẹ̀ náà dání kí ni wọ́n gán ní gan jèrè owó wọn ṣe fọwọ́ sí yí ẹja inú ẹ̀wọ̀ ló pọ̀ àti jẹ òní ẹ lára. àti kádìyá káàbọ̀ yóò ní jóyàn lọ́yìn. yóò ṣẹlẹ̀. Ah. kádìjà kádìjà. kí a ṣe wọ́n. kí ló ló ṣe. wọn àṣọ afẹ́fún mi máyẹ̀dẹ́wọ́n gbẹ́jálẹ̀ ọ̀sẹ̀ kò wọlé lọ. kí lọmọ ìṣe ń ṣe báyìí mò ń bọ̀ kádìjà. wọ́n ń tẹ̀ mí wọ́n ń tẹ̀ mí. ìlú wa pa mí jàre. adija, kí ló dé ṣé ò sí nǹkan ah má sọ fún mi pé kò sí nǹkan kan má fi nù mí mo mọ̀ ọ́ jẹ ah, ah. o gbé ọjà dé ní ìsìn o gbé jùlẹ̀ ojú ẹ̀ ló kọ́rẹ́ wọlọ́ tó tó fi bínú wọlé. Màámi mo wà òkè kò sí nǹkan ah, adija, kò sí nǹkan kan ah, hmm, bó bá ní ò sí nǹkan kan Ọlọ́run ní jẹ́ kí nǹkan kan wà ṣùgbọ́n ojú rẹ̀ yìí ò kò fàyàn mọ́ra. mi má wọrí mo wà òkè. àdìjà ṣé wàá bá mi ta ń gbà mí. ojú ẹ̀ ló ń bà mí lẹ́rù ó ń bà mí lẹ́rù. kọ́kọ́ nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ báyìí. Biliki mo fẹ́ kó mú mi lọ sékòó èmi náà fẹ́ step up mo fẹ́ make mo fẹ́ máa lo rọ̀wọ̀n mọ́tò tó ń lò yẹn ṣé wọ́n yóò ti step up game mi. <laughs> kó bọ ah. easy bẹ́ẹ̀ yẹn. èkó easy kò easy o gbé mọ́tò wálé wo kò fọ́nì ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kùn òun ni mò ń bẹ́ẹ̀ sọ yìí mo fẹ́ lọ eh. sékòó ìlú yìí ò tiẹ̀ kò kò kò kò lè work. ẹ kò sí wàhálà tó bá mọ̀ pé o ready àti ṣiṣẹ́ lẹ́yìn ah, tó sọ yẹn kékeré ni síṣẹ́ tí mo lè ṣe. ẹ eh. eh, kò sí wàhálà tó bá ti di ọ̀tún la ti bá fẹ́ lọ. màá bọ̀ ẹ lọ sẹ́kọ̀ọ́. ṣé èrè mi àwo má wọrí má surprise ẹ. anyway akọ́kọ́ bàbá ẹ níbi orúkọ ẹ náà. Kadija. ṣọ́rẹ́ mi ń sìn kí ló mọ̀ mí sí. Biliki. ẹ eh, ò ní wá bínú ni èmi ò jẹ́ Biliki mọ́ o Binta òun ni orúkọ tèmi ṣọwárí tiẹ̀ tó náà ń jẹ́ Kádíjà yẹn a máa ṣe kí lórúkọ yẹn Kádíjà àti Balógun or whatever so náà a máa change ẹ̀ sí Cardi B ibẹ̀ láti máa má gbàgbé o Cardi B Cardi B Cardi for Kádíjà. Cardi. No, no, you said I'm Cardi B. Cardi. I'm Cardi B. Cardi B. Yeah. Cardi B. Cardi B. Yeah. èkó ló ń lọ yìí o èkó ló ń lọ yìí o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o wá rántí ilé tó ti jáde wá mo fọlọ́run bẹ̀ má bójú mi jẹ́ má bójú mi jẹ́ o má jẹ́ kórúkọ bàbá ẹ̀ má jẹ́ kó di ìsọ̀rọ̀ òdì sí má jẹ́ kórúkọ bàbá ẹ̀ bàjẹ́ o ṣe ti gbọ́ ọkọ mi ti lóò lọ ọlọ́run á bá mi sìn ẹ́ lọ lágbára ọlọ́run ò ní ṣì ń lọ ò ní ṣì jẹ ò ní ṣì mu bó o ti ń lọ igun ò ní ṣe ọkọ̀ wọ̀ tó bá ti dọ̀hùn jẹ́ kí n mọ̀ kó dọ̀hùn kó o pè mí ìjọba ìfọlọ́run bẹ́ẹ̀ o ìfọlọ́run bẹ́ẹ̀ o ojú kan ẹ̀pà ojú kan èrè kò gbọ́dọ̀ kò sí tó gbọ́dọ̀ ṣe o tó ti yé ẹ báyìí. ọkọ mi ọlọ́run á darapọ̀ mọ́ à ń ṣe é ṣe fún wọn. àdìbì kí ló ètò pẹ́ náà kí ni kí ló ń wò lẹ́yìn ìwọ mo ń bá sọ̀rọ̀ kí ló ètò pẹ́. ìwọ ni mo ń bá wí ṣó gbàgbé orúkọ ẹni wo èmi ń sìn ṣe mọ̀ pé bílíkì lẹ̀ mọ̀ mi sí ní abúlé yìí and of course mi lè máa jẹ́ bílíkì owó yìí sáà nǹkan. bíńtà ló ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìjọ má bínú kò tí mọ̀ ra. ìrìnàjò mọ́ ẹ lára because olùdé kò ń sìn kó máa sọ pé òun jẹ́ rí kankan. àmọ́ sòrò aṣọ olówó yìí kí ló kó sí. gáàrùn mi ti máa ń wọ̀ yìí náà. mo sọ́rí o ò lè wọlé tẹ̀lé mi lẹ́kọ̀ọ́ bá ṣe rán lọ yìí mo máa gbé ẹ̀yà sí boutique máa make sure pé mo change aṣọ gbogbo báàgì tó gbé gan ló ti bóyá níbo ló ti rí. màámi lọ gbé fún mi. màámi oh you mean your mom owó oh, ti yé mi ṣálọ amara rí ìgá gbogbo orí ẹ̀yìn because tí wọ́n múra báyìí lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kájá lọ bù ẹ̀jẹ̀ kájá má lọ bù ẹ̀jẹ̀ kó o gbàrú àlùkò. mo gan ṣá. ẹ wẹ́dà village abẹ́ lára mu gbogbo ara mi ló ti ń sùn yìí gbogbo àwọn kinní kékeré kékeré tó máa ti jẹ mí lára you see money wọ́n mi gbé bá jáde kí ló ń ṣe you see money gbogbo tí ojú owó o lè ẹ bó lọ́wọ́ to kù wà Jare. ẹ kọ́ mi. Ah, mira wo tẹ̀lé change. tàbó ti change ni. Ah, ọkọ̀ ah, abẹ́kẹ́ ò sọ fún mi pé àwọn lè wà lé àwọn ará ni um, anyway, ẹ jẹ́ kí n ṣe proper introduction. Um, this is my friend, my child, Chiwaja Asoro. My childhood friend, to be precise. Um, Cardi B lorúkọ ẹ̀. Um, Cardi B, uh, meet um, Sota, and um, this is um, Mimi, and of course. Okay. Eh, oh, ṣe dókè sọ fún ara mi. <laughs> And that is me kí ló ṣe tó ń ṣẹ́jú sọmọ lọ́mọ. màmá ti mi ra ìtì kí ló dé o ṣe introduce ẹ kí ló mú ẹrù kó máa ti ṣe ìgbà yẹn náà ló ń dì nǹkan yìí. Um, so here are my colleagues, your colleagues, so she's now part of us. Anyway, feel free and stop sitting like this. What? Please take her around, show her around. Ever go back and show her around. Um, uh, I think you should get something out it. Okay. Oh, I think Okay, fine. I think you should get me something to eat. Kí ló máa ń ṣe ìwọ tó fi jókòó jẹ́ járe? Ibi tá a bá ní kọ́fí ẹ̀sìn ni kò dúró sí o, kò bá dò. Ẹ ṣàrẹ̀ ẹ má bàa láìfọ ọmọ lọ́mọ jẹ́. Ẹ má bọ ọmọ lọ́mọ jẹ́. Ó dìgbà tó bá tọ̀dà lé yín lórí. Kí ló ń ṣe ìwọ? Ṣọ́kùnrin ni mí ni. Ó dẹ̀ jẹ́ káàdì ẹ̀ balẹ̀ òlògùn ẹgbẹ́. Everything don dry, go pour water. Ọmọ Ibo òṣì. ọ̀lẹ̀ jẹ tàárọ̀ jẹ tuntun wá jẹ tirẹ̀ lẹ́wà jẹ tàbí. abẹ́ mẹ́wò go tirẹ̀ ọ̀lẹ̀. ẹ wò ẹ máa sáré lọ. mẹ́wò go nà ó. gbé bọ́dí ọ̀rẹ́ gbégbégbégbé kìíní ara yẹn mẹ́wò go abẹ́. a ní máa bá a ẹ má wọlé. Ah, ọmọ ìdẹ́gọ́lá mi lè para mi mi tóbi jẹ gbẹ mi lọ ẹ wo ìyá yóò gbọ́dọ̀ kú báyìí ẹ lè payá yín. Ah. Susie stole my money in the hotel and ran away. Huh? kí ló ṣẹlẹ̀ onda. excuse me my girls don't steal. ṣé ń gbọ́rọ̀ aṣẹ́wó kì í jalè àmín kí ni ìyàtọ̀ láàrin aṣẹ́wó àtolè ẹni òfin àtẹni àdánù ṣé wọ́n ṣọmọ ìyá ni. excuse me point of correction ẹ ti sọ fún mi pé ẹjọ́ lẹ wá rò mí báyìí now what's your problem. èmi lèmi wá rojọ́ bí. yeah Okay, where's the girl, please? What girl are you talking about? Where's my money? I need to take my money off her. Where's she? How may I can I bambi? Torí mi understand nǹkan tẹ́ ń sọ. Ah! kí ló mú ìgbà kí gbogbo owó àti sùtò fún mi báyìí sí ó fún mi lọ́wọ́ ó gbé lọ́wọ́ kí ló ti mọ̀ gbé lé. èmi ò mọ lákẹ́ lọ bíjọba. ẹ jọ ẹ má pariwo mi báyìí lower your voice this is an ah, estate. I will deal with you guys. with who guys. I am going to deal with you seriously and that's a fact. what do you want to do ṣe fẹ́ pọlọ́pàá. nǹkan tí wàá ṣe kọ́ nìyẹn okay, fine. That is what I'm going to do. I will call the police here and arrest all of you. Hey, and you hey, John. Hey, address me with respect. Bóyá tẹ bá fẹ́ lọ pe ọlọ́pàá yẹn, ẹ rántí kẹ mú ìyàwó yín dání eh. lọ sí police station. Kẹ̀dẹ̀jọ́ tún padà wá síbà yìí. Kẹ wá sọ fún wọn pé ẹgbẹ́ aṣẹ́wó aṣẹ́wó gba one thousand dollars lọ́wọ́ yín. Kí ni problem yín náà? Ẹ fẹ́ blackmail mi. Ẹ wẹ́ẹ̀ listen, bóyá yellow mail lẹ lè pè lè pè ní white mail fọ́yọ́ for your information. one thousand dollars ló ń ṣe yín tẹ torí ẹ̀ nígbà tẹ pariwo tẹ ẹ já káàkiri ká ẹ fẹ́ já tẹ tẹ ẹ kátà síbí bàtí. ẹgbẹ́ yìí ló ń fún yàn ní ten thousand dollars láì fọ́ọ̀kọ́ kí ni problem ṣe ló ṣe yẹ ló ṣe. àwọn àti sọwọ́ ìwọ́mọbìnrin yìí ọmọ ọlọ́run. jẹ́ ká lọ. ẹ bá ẹ rà tí kò gbéyàwó wọn dání. listen I will show you the kind of stuff I'm made of. wàá rí wàá rí owó mi okay it's alright it's alright ok ọ̀gá ọ̀gá ẹ̀dú sáàmù ọlọ́ba ni kí ni ká ṣe ẹ jẹ́ fi agbófinró mú wọn agbófinró mú àwọn òun àwọn ọlọ́pàá ní àná yanjú ọ̀rọ̀ yìí mi ò rò pé orí ẹ pé ẹ wá ẹ bá sọ fún ọkọ tó sọ ni ẹ bá sì sọ fún màdàmú ah wọn gbọ́dọ̀. wọ́n yàrá sọ idiot ni ẹ o lọ sílẹ̀ fún mi kó jẹ́ kí n lọ kí wọ́n ní kó jẹ́ kí n. owó dọ́là ni àbórí ẹ ti jẹ́ lọ sí ẹni. àjẹ́ o olóṣì. já lọ wọn lákòóbá fẹ́ jálé mọ́ mi lórí. Suzy sọ fún mi ṣé lóòótọ́ ló gbowó lọ́wọ́ máa ní. mi ò jí owó ẹ̀ hmm. mo mú ni ó mú ni bẹ́ẹ̀ ni ó gọrọ ẹ̀ ní ìgbà tóun náà jẹ́ sòrun kú kalẹ̀ mo dẹ̀ ní kí n bá kíìpẹ̀ change lówó yẹn jẹ́ o. ó gọ ara ẹ̀ ní. change lówó yẹn jẹ́ o. oh that's fine anyway ibo lówó ọ̀hún wà o. in my room. your room. <laughs> èmi ti ẹ̀ jẹ́rìí ọmọ tí mo ní mo jẹ́rìí ọmọ tẹ́mi tí o lélẹ̀ ó ṣá proper. akọ́ṣẹ́mọṣẹ́ gbà tó yẹ pé one minute noodles lòun náà nǹkan péré ló ṣe ó jẹ́ sọ̀rọ̀ èmi jẹ́ ní kí n parí iṣẹ́. ẹ̀kan péré ló ṣe. Eh, ẹ lọ́ọ̀kì ẹ̀ ní bóun ṣe yan tiẹ̀ nìyẹn àbí kí la fẹ́ tún sọ èèyàn fi odi ní one thousand dollars ó fi ìró ó fi ṣe kọ́tà àwọn yìí ẹ kò sí problem bó jayé orí ẹ̀ jàre bó ṣe yan tiẹ̀ nìyẹn. Eh ó nǹkan má ní mi lára. ẹ jẹ́ kí n máa yín gẹ̀ẹ́tẹ̀ wá bóyá. I see you some Ẹ ti sanwó iṣẹ́ tẹ́lẹ̀. Yeah. Mama, Shuri, Cardi we really appreciate service to render fún mi mọ́júmọ́. Ṣé hmm? o tẹ́ mi lọ́rùn gbogbo nǹkan tí mo fẹ́ tọ́kàn mi desire ló provide for me. So all that was to do. I'm happy to hear that. Mm. And you know what? I would like to see you tonight again. Of course. I'm always at your service. For real? ṣòye máa wá ṣe ẹ dáadáa máa tẹ́ lọ́rùn kò sí ohun tó dẹ fẹ́ tí mi ò ní fi fún ẹ. so bẹ́ẹ̀ ṣe ti sọ pé máa tún mi ṣe yẹn pé máa tẹ́ mi lọ́rùn ẹ má worry the last one tá a ṣe yìí is nothing the next time I'm going to sweep you off your feet. For real? I have to go now. No, no, no, no. You can't just go like that. Oh. Mm? oh. Mm-mm. Talk to you later. Yeah. Binta, we fell asleep village. ṣí ló fẹ́ lọ ṣe ó fẹ́ lọ village lọ ṣe kíni. Oh. bàbá la yọjú sí màá. <laughs> that's too early man. Fellow, fẹ́ lọ yọjú sí màá fellow, ó fẹ́ lọ rí mọ́mí ẹ̀ fún kíni ṣé like seriously. ó fẹ́ yọjú sí màá like you want to see your mom. èmi ò fi òkú tí wàá tó láti lọ rí wọn náà. you still need time. Yes. You take care of yourself, you know. You need to get yourself together. ọmọ o ní láti package ara ẹ wọ wá package ara gidi wàyí gada o díẹ̀ papọ̀ ara mọ́tò wọ́n bá tẹ̀lé ra mọ́tò arẹ́ǹtì mọ́tò lọ àwọn aṣọ gidi wọn gbogbo ẹ̀dá wọn rí ẹ bá wọn àwọ̀ ẹlẹ́mẹ̀wàá nípa aṣọ́mọ mi náà lélẹ̀ so oníṣẹ́ o fẹ́ lọ wá fi mọ́tò ṣẹ́ṣẹ́ ló fẹ́ fi rìn débẹ̀ ni àwọn fẹ́ gbọ́kadà wọ́n ní láti rí ẹ kọ́mọ̀ pé yàtọ̀ wà nígbà tó wà níbẹ̀ àtìgbà tó ti kúrò òun ṣọ́ máa búlé mọ́ òun ṣòwò rẹ ni. Of course. So I need to package. Yeah, you need to package yourself, man. To buy the last time, then you go lost a village me. Ha, if you see, but she impressed me. Wow. Oh, thank you for right. Obi, sorry packaging yẹn gong gong gong gong gong gong gong gong gong. gan. Òun ló ń jáwó. Bọ́ bá ṣe rí ẹ lọ́ ṣe máa gbé e o. Ṣé o mọ̀ ni? so ní láti jẹ́ kó rí ara ẹ̀ kó ṣe kí ni kó pé gidi ọmọ mi kọ́ lè dáwó fún ẹ kó lọ lẹ́yìn tí ó yọ ẹ̀ ọmọ kò fẹ̀ sẹ́yìn kó dé gbogbo ẹrù rẹ̀ wáyé mo street ní kọ́wà kó dé wọ́n wà lọ́wọ́ ṣe aṣọ bẹ́ẹ̀ kó wà lọ́jọ́ bẹ́ẹ̀ kẹja dání kó lọ ta ẹja rẹ̀ kò yé mi o kò bẹ́ẹ̀ lọ supply wọn lẹ jà ní jẹ́ kó rí ẹ pé já rẹ̀ o àwọn ọmọ ìṣá fẹ́ máa lọ. mama ti sọ̀rọ̀ fún o ẹ village láago oh, oh, oh, oh, na na na na na, yeah. I yeah, oh, yeah, oh. You to the rush, slow down. I yellow bow, and we earn it money. Your time will come, your star will shine. Just walk and pray, and your cloud will be certain. Ola B, I've been waiting to be your last name. It's now clear you're living on the fast lane. Fast lane. Last name on my last card, there, girl. I know your last game. Ola i I've be waiting to be your last name. It's now clear you're living on the fast lane. Fast lane. Last name on my last card, there, girl. I know your last game. Wow, you know, say Papa died last year. You are like, wow, I survived with your last year. Girl, I pray that you last year. For any brain, my love she go to my casted. Thank God I the teller. Way far away in Cap with Bella. Born in midnight oil, Tabella. Just to be a doctor, if we seller. Uh, I know you tired of this church life. Fast lane, you would rather live a short life. And go show you, you want such life. Guy would do you be, we go marry such wife. Battery, eh, dory, be dory, see, no surrender, no retreat. Rather than put them on you, for my feelings, so repeat. Let go of life that you lead, no tenera, no biscuit. mo ti rí person wey be tó dọ́lọ́rọ̀ lórí street dey rush slow down ayé lobo and we all need money your time will come your star go shine just walk and pray and your cloud will be certain. tí ó fa ẹ̀ṣá dáhìn pẹ̀lú wẹ́lóyìn nǹkan tó kọjú sẹ́nìkan ìlú kan sẹ́lómi má lọ ta destiny ẹ̀fẹ́ lómi ṣọ́ra fáwọn yahoo boys wọn ní fi ẹ̀ṣẹ́ lómi. Uh, I know the things that you've been through. Wish your man feel intimidated like we've been to. 12 p.m. where I've been to. With the root mom see she be human been to. I take a kid that you like to go. Allen Avenue, you know you like to go. You could do anything just to have the door. You on the fast lane and you really have to know. bọ̀ ni. sẹ́kẹ̀sì kàdíjà nìyí kàdíjà ọmọ yẹn lẹ́jà ẹ dákun sẹ́sẹ́ ọlọ́ọ̀lẹ́ náà fi ṣe èèyàn kàdíjà tí ń tẹja tí mo ń rìn kiri jẹ́ ọjọ́ òníwọ̀ pátá déédéé ní olódi ọlọ́kọ̀ mọ̀gìnì báyìí ọ̀daràn kàdíjà kàdíjà ọmọ yẹn lẹ́jà fún rẹ̀ èkó mọ̀ ọ̀rọ̀ ojú o kàdíjà obìnrin Kàdíjà. Ah, ah, àti ilé àti bíọ́ ẹ káwọ. báwo lọkọ pẹ̀lú jàre èmi mo ní ṣe láìkẹ. Kàdíjà. ẹ̀yin lọkọ ẹ̀yin gangan lẹ ra ọkọ̀ mọ́tò. Ah, tàbí òtún wá rà ṣé mo ló gbé wá ìyá mọ́ èmi wà lẹ́jà lọ lóde ẹ̀jà lẹ́jà lọ. kàdíjà kàdíjà. ẹ̀jà lẹ́jà lẹ́jà. àtúndì ẹ̀jà lọ lóde. ẹ dàgbọ́ ṣíṣe ah! ọlọ́run ni ká pe eléyìí ni àbí séèyàn iṣẹ́ wo lè yọ ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ tí fi ra rókè ní. Ah! ìgbà ọmọ yóò ti gbóná ah! wàláì tàláì ọ̀dà lójú pé abẹ́rẹ́ yóò ti bàjẹ́ yóò ti pinyẹ̀kẹ́ yóò ti máa ṣàkóso. ayé àwọn ọkùnrin ta ìrírí bí ọkùnrin ti sọkùnrin lóore rí. mi máa ṣìnà ní ọ̀sẹ̀ tí tí ò fi rí mọ́tò ṣìnà ní. ọ̀gá god ẹ ẹ ṣe lè dá o kí ló ti dìgò wáyé ló bẹ̀ láìta láì ti ra bàálù èké kí ló kàn mí pẹ̀lú kábẹ́ kábẹ́ jẹ àbí kábẹ́ pin yìnkìn ṣèbí ti rí nǹkan tí mo fẹ́ níná kàdíjà ọmọ ìyẹlẹ́jà ọ̀nà àwọn ọmọ ṣe bí tòótọ́ ṣùgbọ́n dá mi lójú pé ọjà ó ti tán ṣọ́ọ̀bù rẹ̀ ọjà ó ti tán. Ah! kádìjà bó lè ti rí mọ́tò. màámi bá a ṣe ń dé èkó báyìí ni bínta àti bá mi wá iṣẹ́ sílẹ̀. bínta bínta ta ló ń jẹ́ bínta. ẹ mọ bínta ni ọmọ ọyọ onídìrí. Ah, ah. bínta. Uh -uh àbí bílíkì ọmọ yorídìrí ló ń pè ní bíńtà. bílíkì mo gbàgbé mi. <laughs> ó yé mi ó ti yé mi dáadáa ó jẹ́ pé bílíkì bíńtà ló ń jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ dákun orúkọ ìwé lẹ́yìn tó ń jẹ́ lẹ́kọ̀ọ́ báyìí. orúkọ wo ni mò ń jẹ́ bíi ti báwo. Ah! kádíjà ara ń fún mi sí o. ara ń fún mi. Hmm? mi ò lè ṣe nǹkan tó máa tì yín lójú. Ah, mo sì wí ngbà tó ń lọ mo ní kó rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe Kàdíjà mo wí o. màámi kò sí nǹkan kan mo ò lè ṣe nǹkan tó máa tì yín lójú. Ah, eh, ó dáa níbo ló ti rówó ra mọ́tò. màámi rò pé mò ń jalè ni. bó o bá jalè ó mọ̀ pé tó tíyàn lójú jòlè lọ́wọ́ wá wá wá wá wá bó ṣe múra yìí gan-an ṣọ́ọ̀mù ọ̀rẹ́ kan múra bó ṣe múra yìí bó o gbọ́ bọ́ńbọ̀ títì kí náà fẹ́ fi ẹwé ná láti lè ní èkó lọ tí ń bọ̀ báyìí o. kò sí nǹkan tó ṣe nǹkan tí mo wọ̀ mo wa mọ́tò débi báyìí ni. ṣé ìwọ mọ̀ pé ìrírí sí nìṣe ni lọ́jọ́ ni wo bó o ṣe múra wo aṣọ tó o wọ̀. màámi ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o. a kò lè yé àmọ́ o ó yẹ kó yé ọ lónìí torí tó bá fi lè pẹ́ kó tó yí ọ ah, nǹkan ó bàjẹ́ kọjá àtúnṣe. mọ́mí wọ́n wọ́n wọ́n wá sórí sẹ́mi mo bí ọ àbí mi kọ́ bí mo ṣe wá ń wò ẹ́ àti wọ́ àti mọ́tò mi ò fẹ́ rí kankan nínú mi. ẹ máa lù. ta ló sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ ó yà fúnra ní ti bọ́ fa. ti wá àti mọ́tò èmi ò fẹ́ rí ẹnu ilé yìí lóòótọ́ ilé bàbá ẹ̀ ni o ilé bàbá ọmọ ẹ̀ sì bọ̀ ọmọ ẹlẹ́rù ṣùgbọ́n nínú ilé mọ́tò èmi ò fẹ́ rí o. ẹ dẹ́ bá fẹ́ mọ́tò màmá gbé mọ́tò mi lọ mo ṣáà lọ jì. Kádìdá Kádìdá. ti lọ. màá mi. màá rẹ̀ wò tó o bá gbé ọgbẹ́ gun ẹ sọ́ni sí wàá kábùkù ọmọ yóò ṣàgbàfọ̀ ń káṣọ wọ̀lú tí bá bú ẹ̀bẹ̀ yẹn bí ìtàbẹ̀ yẹn bá rí wọ́n rí lọ nísìnyí. ó ṣe dúró dè mí. Hey, welcome. Yes, darling. How now? eh? You why you gonna come late like that, babe? I got money. You know you. babe, I trust you. Eh, uh -huh, like I was telling you, I okay. got cool money. You will not believe me. Mo ti trust ẹ no. up. Why? Which I do am? Which I do am? You see me, you see knife for my head. Which I do am? That's for that. Say which I do am? I kill am. Mimi. Hey, Mama, dey. Carry am. Go inside. Mama, you carry. Go inside. You. No be talk na dey inside house before. No open gate for am. I don't open gate for am. Say wait. Wetin you do am? Mimi. Carry am. I no fit carry am o. You know say Mimi carry for body. Carry am like that. Carry am. Mimi stand up. No, go, go, no. go. The source of Mimi's death is still a mystery to me. Um, well, We need to be very careful. I mean, we need to be extremely vigilant. Like very, very, very vigilant. gbọ́rọ̀ rẹ́rìn o. So we need to be very careful. Lágbára Ọlọ́run ò ní jẹ wá mọ́ àgbẹ̀. Àmín. Hmm. Let's take a When I remember Mimi, water through my eyes, oh, oh yeah, water my eyes. When I remember Mimi, water through my eyes, oh, oh yeah, water through my eyes. Mimi jáde lálẹ́ ó dé láàárọ̀ ó bẹ̀rẹ̀ sí ní pọ ẹ̀jẹ̀ then the next thing ó dẹ̀ kú bẹ́ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ sí gangan. honestly kò yé mi rárá ó lè ṣe pé wọ́n lò náà. wọ́n lò bíi ti báwo. àwọn boys àwọn yahoo boys tó tún cross ẹ̀ náà àwọn tó ń ká pátá tó ń ká bra ó ṣe àrí mi pé mi kì í wọ pátá náà àbí ṣé ìwọ rí mi kí n wọ pátá rí in fact ṣé o tún fẹ́ gbọ́ tí o bá ń ṣe pé mo wò pé you know frontage yẹn ó tún máa máa fi jù ní ìbá ti máa wọ bra. Ah, ó mi pé ṣe wà ó wà very very risky. ọ̀rẹ́ kò síṣẹ́ tí ò wà risky. Ah, ilé ti pọ̀ jù ilé ti pọ̀ jù. Ah. Eh? Something must kill a man. N pe iṣẹ́ yìí kò ń ṣojú lásán <laughs> Let me tell you something. Torí ẹni tó bá máa ṣiṣẹ́ wa yìí, ó gbọ́dọ̀ mú egbòogi tó dájú dání. Àwọn boys náà wọn ò mú lẹ́rọ̀. Sì, <laughs> tí mi bá kan ẹ̀rín, ìka bend fún kan. Eré kọrin nìyẹn náà, ìkọ́ndẹ̀ ti tẹ̀ fún kan. Just it. N pe kò ṣọ́ọ̀fù anybody nìyẹn o sure of anybody. Mm? But something was killing her. Yeah. Òun bá ṣe kí ló ń lẹ́rù? Let me tell you, ẹni tí iṣẹ́ rẹ̀ tó bá jiná jù, ẹ́ ìyẹn ló máa gbáfẹ́. Ẹ̀rù ń bà mí o. Kàdìdì, kí ló ń lẹ́rù? Binta ò mú ẹ jáde kí wọ́n rú ẹ lágbára. Ṣèbó mú Mímì jáde and she still died. Babe, I can't do this anymore. Relax. Eh? Something must kill a man. Eh? Àbí kí ló ṣe Look here. Brace up. Ẹ eh, iṣẹ́ wa ẹ̀ àṣedálẹ́ni. A tún máa ṣe, a tún máa fi lé ọmọ lọ́wọ́. Ah. Kí ló fẹ́ o? tó ráyè lóde see your life outside ọ̀rẹ́ rẹ nu ọ̀rẹ́ rẹ dé ẹjọ́ bẹ̀rẹ̀ nínú ibú sísìn ó ti gbọ́dọ̀ kó kìnìún wálé fún ìdá rẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe fún ìyá rẹ̀ náà. èkó ló ń lọ yìí o rántí ọmọ ẹni tí ìwọ ṣe wá rántí ilé kejì jáde wá mo fọlọ́ ń bẹ̀ má bójú mi jẹ́ Mami ọ̀rọ̀ yín ò yé mi mọ́. A kò lè yé ẹ̀. Àmọ́ o, ó yẹ kó yé ọ nínú. Torí tó bá fi lè pẹ́ kó tó yé ọ, nǹkan ó bàjẹ́ kọjá àtúnṣe. Mo kò fẹ́ kó mọ̀ pé ibi líle nínú ilé ti máa ń bọ̀. Èmi ò wá kí n ṣe ọmọkùnrin, ọmọbìnrin ni mí. Fáìn lóòótọ́ mo mọ̀ pé ó bèrè mi àmọ́ níbo ló wá ń lọ báyìí. no ìwọ náà wò ó dáadáa náà ṣé you wanna go back to the village empty handed. I would rather return home alive. let me go. ní sùúrù ní sùúrù farabalẹ̀ fine mo mọ̀ but ọ̀rọ̀ ikú tó ń jọ̀bí ẹ̀ sá kiri yìí kò síbi tó ti lè rìn báyàn èèyàn kan wà ní church kan ó ń dákú èèyàn lè dúró síwájú ta ilé ẹ̀ báyìí kí mọ́tò dédé yà kó wá gbà akọ mọ́ gbàdúrà sọ lọ́wọ́ ni pé kí nǹkan kan má ṣe wa. I know but ẹ̀rí ikú àfọwọ́fà ń bà mí jẹ́ ẹ̀ máa lọ. mo mọ nǹkan tó ń bẹ̀rẹ̀ ó ń bẹ̀rù ikú kò sẹ́ni tí ò bẹ̀rù ikú kò sẹ́ni tó fẹ́ kú tó bá ti jẹ́ pé problem ẹ nìyẹn okay I'll get it fortified. Peter, my mind is made up there's no going back. well mo rí pé gbogbo bí mo ṣe ń sọ náà nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ ṣe ọlọ́run aṣọ ẹ̀ Fadiwa Yuri. Mm. for Bye, ladies. Since you're ah, ah. Good to see you. You smell so nice. You too. You smash it. Fine, fine. Fine, time. Oh, She's rushing up the mm-hmm. Well, I know. Yes. I told you now, Moti Wambe. Yes. Okay, now we'll leave, we'll leave. I'm inside. Now we'll leave. Alright. Um, Barman. Yes, sir. Um, so, you said Cordelia Nija, we will not be in a hurry today, right? sọ pé last time olóòwò sọ the pé you will not be home you will not come late I àlàyé ní kò home wọn pé today they should not expect you. But sọ fún wọn pé worry, so i will stay with you and do it. all right my dear all right my dear. tìbí tó the burial, yẹn only eh, one or two days. wow. Yes, I'm the one that called you, sir. Ah, okay, okay. How I'm fine, I'm fine. So, what can I do for you? Ah, okay, I understand. Ah, Nadia, ah, jọ, Only Musi Bay. sí my kó máa dá ìmọ̀ àmútọ̀ kí ẹ bára kan lè sọ̀rọ̀. Ok. Ẹ ṣe Very good. Epele Chief. Yeah, sit down. Please. Thank you. So, um, what can I offer you? No, um, for now I'm okay. More okay, sir. Yes, sir. Um, like I said, only business continue uh, discuss with I love business. I'm all about business. I know that. I know that, Chief. I know that. Yes, there's this video I want you to see. Uh, yes. Video, yes. Ano video? Video, yeah, sir. yes. Um, ṣe rí bó ṣe yà yín. chief ẹ ní sùúrù chief chief <clears throat> ṣe rí bó ṣe yà yín náà lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe yà mí náà lẹ́nu nígbà tí mo rí ó yà mí lẹ́nu gan ni o. how when. Um, I think that is not the most important thing now. Èmi rò pé nǹkan tó important jù ń sìn ni pé bí fídíò yóò ṣe ní jáde, bó ṣe ní fi sórí íńtánẹ́ẹ̀tì. Ẹ fẹ́ bá tẹ̀bi jẹ. Àbá ti ń jẹ́ chief. Sherry, rí nǹkan tẹ́ máa wá ṣe fún wa ni pé kí fídíò yìí kó má bàa jáde àti kó má bàa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ launch ẹ pẹ̀lú fifty million naira. Chloe you heard me ẹ máa ní láti fún company wa ní fifty million naira. wọ́n ka tí sùn dá. ẹ ti ń sọ ẹ chief. ṣé wàá okay. fifty million naira. just fifty ẹ eh, ló bá tán. alẹ́ bá tèmi jẹ́ bó ní kí fifty million naira. bàbá reputation yìí ju báyìí lọ ń gbòòrò just common fifty àmọ̀ yín dáadáa common fifty naira million là ń sọ̀rọ̀ yìí owó tẹ fi máa ń báwọn ọmọ ṣeré àmọ̀ yín dáadáa chief ẹ̀yin máa ní ẹ kàn san fifty million wà á dẹ̀ bá boys sọ̀rọ̀ ní kò deleted from the source. a ní tó pọ̀ o àwọn bọ́ọ̀sì ni wọ́n á padà wá chief tèmi àti yín bá ti ní dì mí lẹ́nu kò sẹ́ni bọ́dì tó máa padà wá báyìí. Ah, Cardi B Cardi B for a one night stand ẹ̀ẹ̀kan péré. Kódà èmi á fún tẹ̀mí. Chief ṣe mọ̀ nǹkan ojú ló ń rojú ṣáà sọ̀rọ̀ mi ò ní sìn wọn la sọ̀rọ̀ fifty million wọn ilẹ̀ tí ń làágùn làgbára ẹni sísítẹ̀mù yẹn ti dàrú yìí. ó dàrú o. so ẹ mọ èmi gan rí mo mọ mo mọ pé sísítẹ̀mù yẹn dàrú ẹ ṣe mọ kátà máa ṣe ni pé mm, ẹ fún wa ní twenty million. ló mọ bàbá Cardi B orúkọ ẹ ti bàjẹ́ gan orúkọ Cardi ti bàjẹ́ gan ọmọ yẹn ò ní reputation kankan tó fẹ́ protect ẹ̀yin lẹ lórúkọ ẹ̀dẹ̀mọ̀ olórúkọ làkúkú máa wá káàkiri ṣé kan tí mo sọ yẹn yín sìn tí fídíò yẹn bá ti lè jáde ó dórí íńtánẹ́ẹ̀tì báyìí tí máa yà ìfúlò nìyẹn o ó di celebrity nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo yẹ ah, ah Instagram ni ah ó máa blow dànù tí gbogbo yẹn wọ́n máa wo káàkiri pé ah Cardi B bọ ẹ̀yin ẹ lórúkọ tẹ́ ń protect ṣe mọ̀ pé ẹ̀yin méjèèjì lẹ́wọ̀n ń bẹ̀. Ah, mo gbé. so twenty million. I'm fine chief twenty four hours lẹ́ni láti make payment or else ẹ̀ka wọn máa wo ojú lórí internet. WFG tó ń tọ́jú tó ń ṣe eruku àlàyé proof. iná ń jó òjò ń rọ̀ bójúbójú wóróró ń bọ̀ efilẹ̀ fún bàbà ìnàkí àgbà ọmọdé ò lè ẹ́ bá lákìsà bí àgbà. iná ń jó òjò ń rọ̀ bójúbójú wóróró ń bọ̀ efilẹ̀ fún bàbà ìnàkí àgbà ọmọdé ò lè ẹ́ bá bí àgbà. gẹ́yìn mọ́ni bíi ti ríkì èèyàn lárí húvà. Baseline rap mi, ṣe ló Rap Martin Luther, my lyrics they carry luga. Gbòròkó mi jẹ, ṣe ni mo sugar. ṣúgà. Bó jẹ́ lẹ́yìn igbó, bó jẹ́ in the land. Omnivorous, ìbàjẹ́yàn tán, má jẹ́ any plan. Obani lion, Obani ni I'm so fucking original, why I'm staying relevant. Go get the money, like your playlist. I be damned if all these marketers pay less. See my berry money, me simply say yes. Káyé máa lọ sample skin but pẹ̀lú best stainless. Sọtẹnu ẹ 'cause sí time láti kábò. Mo ń jẹ ẹni beat me beat ẹ pákó. Ẹ má ṣòpò campaign to when tó wọn yóò bá kábò. Ẹ má tẹ̀lé wọn wá o. You kákò. Iná ń jó, òjò ń rọ̀, bójúbójú, wóróró ń bọ̀. Ẹ filẹ̀ fún bàbá, ìnàkí àgbà. Ọmọdé ò lè ẹ bá lákìsà bí àgbà. You ń jó òjò ń rọ̀ bójúbójú wóróró ń bọ̀ ẹ̀fílẹ̀ fún bàbá ìnàkí àgbà ọmọdé ò lè yábà lákìsà bí àgbà. Look at me now, I'm the fucking shit I wanna be. Bóyá dẹ̀ ti háì nígbà tó palayé ni wanna be. Mi ò fara ní ẹ̀ náà. Wọ́n ètò ṣe àwọn fẹ́ fẹ́ I don't have that much. I beg you please. Cardi B, ó dáa jọ̀ nítorí olóòde bá mi reduce ẹ̀ díẹ̀. Ó bẹ́ẹ̀ ni náà ìjọ nítorí Ọlọ́run má ṣe work flat out kò lè work. oyún ten million naira. arákùnrin mo bẹ́ẹ̀ ni náà ṣé bọ́kùnrin ni wọ́n náà mo bẹ́ẹ̀ ibo mo ti fẹ́ rí ten million naira láti fi ṣeré gẹ́lẹ́ ó dẹjọ́ nítorí ọlọ́run bójú àánú wì mí náà ó dà ẹ wò ṣẹ́rí ká ní mo ní twenty million ọlọ́run á kó fún yín but i don't have such money ẹ jọ̀ọ́. ṣe fẹ́ gbọ́ nǹkan the last deal tá ṣe twenty million naira tẹ dárúkọ yẹn náà la at least for us to ask for ten million naira ó mì pé àti pt yìí e ten million naira yẹn ò gájára lọ́mẹ́ẹ́ ọ̀rọ̀ kadibí là ń sọ ń bì náà ìwọ tí owó torí Ọlọ́run mo ń bẹ̀ ni mi ò ni sórí ṣùgbọ́n ọkùnrin nìwọ náà kó odidi tẹ́mi lòun mo fi sáré ṣeré gèlè mo dábàá ìtorí Ọlọ́run. ẹ̀gbọ́n ọ̀pọ̀rọ̀ kágàn kò yẹ yín ẹ ṣe nọ́mà. ṣẹ́ni ẹ jẹ́ ìsọ̀rọ̀ ọkọ fún yín o you have just twenty four hours tí kinní táwọn sọ yìí tó máa fi gorí afẹ́fẹ́ èdè ìjọ nítorí Ọlọ́run it goes a long way tẹ́ bá lọ fi sórí íńtánẹ́ẹ̀tì. ẹ̀gbọ́n ẹ ṣe nọ́mà ṣe ti gbọ́ ẹ ní sùúrù ẹ ṣe nọ́mà ah ten million naira là ń sọ̀rọ̀ yìí náà kò ń ṣòwò tó pọ̀ náà stipend ni it's even ridiculous. ten million ìtí mo lọ but mi ní ni if i have it i will give it to you ẹ jọ nítorí Ọlọ́run mo ń bẹ̀ ni. you have just twenty four hours. ah or else orí íńtánẹ́ẹ̀tì lẹ́tí máa ma wòra yín bẹ́ẹ̀ ṣe ń ṣe kiri wa. ṣé ìgbà tẹ ṣe ṣé ẹ gbádùn ẹ̀ náà. Ah. ṣé mo ẹ nà ó but ah, ẹ ten million tẹkọ sọ pé mo ló ten million fún ìṣẹ́jú mélòó in fact mo ṣe wà ọlọ́mọ ẹ̀ lójú thirty minutes lọ mo sùn bí ìṣeré overnight mo lọ́lé lọ sùn thirty minutes péré mo lò. thirty minutes. thirty minutes. kíá ẹ dájú. thirty minutes tọ́ọ̀tọ̀ ah, ah. ok ẹ jẹ́ ìbí yín náà ká ní pé ẹ̀sùn ńkọ́ torí ẹ̀ ń sọ ń sèyẹ lẹ́sùn ẹ̀ dẹ̀ ṣe thirty minutes. Ah, ó dáa mo ti gbọ́. in fact thirty minutes ni ẹ jà ẹ dẹ̀ máa bí. but you know what i'm on agreement i'm actually feel less bitter for all lesson ọ̀dà jẹ́mi mo ti gbọ́gbọ́ mo fẹ́ mo mo ní fẹ́ràn kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ni Mr. Jerry kárí àmì ṣe pàtàkì sí mi jọ nítorí ọ̀rẹ́ náà mo gbẹ̀yìn ni. ṣe rí mo rí ilẹ̀kùn ní GRA máa lọ wá báyà fún tó bá dẹ̀ ti sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ bíbí ọmọ ni ẹ jọ nítorí ọlọ́run. Mr. Boye òbí náà ló ń rojú ṣàánú tó but all the same you have twenty four hours or else ẹ kàn máa you ríra yín lórí íńtánẹ́ẹ̀tì níbi tẹ́ ti ń dókèrè wa tó ti yẹn so I think twenty four hours should be enough for you to sort out yourself and get back to us. Um, you care for a drink? money. What money? Mo pe Bóyè lórí phone, ó lóun ti fún imbalance. You're on back with me, Don't give me that crap. The money is with you. How are you so sure the money is with me? Your money or our money? Whatever. I just need the money. And if you don't have it, what will you do? Really? Yeah. You want to know what I will do? Yes, I want to know. And I'm very sure you wouldn't want your sex videos to be posted on the internet, will you? Oh, is that supposed to be a threat? Well, if you call it a threat, no problem. Jerry. yà èlò ibi ni mo wà sẹ́yìn mo ti wà ń bí látẹ̀kọ́ náà ẹni pé kí ni àní mo ti wà ń bẹ̀ mo wà ń bí um, kíní wà ń bí storex wà ń bí eh, igi dẹ̀ eh, òpó náà mo kàn dúró síbi látàárọ̀ ni mo rí yín náà no problem five minutes tí mi bá ti rí yín i will leave. Adéboyè ẹ̀yin ni. èmi ni. kí ló ṣẹlẹ̀ ṣe bá a ti parí dì ta ní now. yàrá náà. then what. wọ́n mọ̀ pa ti parí dì. ṣùgbọ́n mo fẹ́ bi ẹ́ kí ló dé tó yẹ pé owó tó yẹ kó fún Cardi B ò fún. what's your own business kí ló kàn yín bẹ́ẹ̀ èmi rò pé dì ta ni a ti parí ẹ̀. Then be me Cardi B bá ṣe run business wa, I don't think it's your headache. <laughs> It's, it is my headache. How? Èmi mo lówó tí mo dẹ̀ kó fún epo kò kó <laughs> On the contrary, the money is not your money. Olówó ti gbowó de ti gbà náà nìyẹn. It's our money. Okay? By the way, ṣé reason nìyẹn tó ṣe pè No. Reason kan tí mo ti ṣe wá gọ́gọ́ ni pé nítorí mo á pa ẹni. Wàá pa mi. 哎哎，我我。啊！阿凡，你这家伙牛气！ this question. Sherry, Yemi Black ni ambassador fún company wa. And a fẹ́ gbé wọn lọ sí seven different countries ní sọ́mà America, Canada, United Kingdom, South Africa, Dubai, etc. So mo fẹ́ fún àwọn Nigerian youths especially àwọn tó ń wá greener pastures outside the country mo fẹ́ fún wọn ní opportunity àti travel pẹ̀lú superstar wa. And inú àwọn country tí mo tí mo kà sílẹ̀ yìí tẹ bá dé any of them tẹ feel pé ẹ lè wáṣẹ́ ẹ lè ṣiṣẹ́ ń bẹ̀ ẹ fẹ́ dúró síbẹ̀ we already have accommodation and jobs waiting for you so tẹ bá fẹ́ máa gbé ń bẹ̀ it's up to you and the the amount for the form is just hundred thousand naira. hundred thousand. bẹ́ẹ̀ni ah. kó pọ̀jù. púpọ̀. ọmọ yìí ní millions of naira lórí ordinary visa papers and they don't get it wọ́n máa kọ dupe for nothing. púpọ̀. I will get my own phone now. That is the spirit. Mo ti fẹ́ rú. Kí ló ṣẹlẹ̀ ní ibi mo ti fẹ́ rú? Ṣé mo jó ní ìṣẹ̀bi ti ní hundred thousand? Ẹ fi travel ẹ̀ níbo mo ti fẹ́ rú? Ìṣòro ní ìṣòro pọ̀. You can talk to the secretary downstairs. Ẹ má gbọ́ dìjà rẹ̀. Tí ah. bá lè gbà fún kọ́sìmù. Ẹ lágbára hundred thousand. hundred thousand. Ọlọ́run sọ pé nìkan kò ní lọ fámìlì hundred thousand. Ìwé ìlú náà gbọ́n rẹ̀ hundred thousand. Ah. Báyọ̀ wọn lọ. Lọ́wọ́ ẹ fò lọ. Fifteen naira ló yẹ kẹ́sùn. Ẹ ṣe ọ̀dọ̀ thank you two Madam, Canada is my dream country. And please she intends tẹ́ ń sọ fún mi sí ni pé tá a bá ti bẹ̀rẹ̀ tọ̀ yìí tẹ̀dẹ̀ mu destination bíi tó wù ṣé tèmi bá dé Canada to go me a mú lè jápa. Hmm. <laughs> o ò ní ìdá ti jápa tó bá Canada accommodation to wà provided fún for you. You share to ńlẹ̀ fún wow luxurious accommodation to be wow. precise. nice it's fine but madam she, gini yìí ṣe kò ń ṣe òfìgì shall. you just tell me. excuse me òfìgì see the thing is it is not by force tẹ́ ẹ believe in ẹ drop ẹ kẹ́ try next year. ah ah yeah. madam i'm, I'm just being kidding èmi náà kàn so ni actors tell you millions of naira it's not a small actor and office in color wine. yìí ní gbogbo ẹ̀ tutù i will do the transfer by the way i will yeah, do it very now now you welcome ma. you are fighting for a better future. abi nice working with you the account number please. Thank you. you can talk to my secretary downstairs. okay yeah, okay thank you very much. you're welcome. mọ anybody tó ń Cardi B. ó uh-huh. lè I was surprised. But but I mean, how does anyone get of using me as their uh, brand ambassador without consulting with us? I'm very sure it's one of all these ladies àwọn promotion uh, outfit yẹn tó máa ń try láti sọ pé àwọn fẹ́ ṣe audition fún àwọn èèyàn á ní kó wá sanwó. Leo can audition now. Well, of course, I can see that. Sure, Lily. Yeah. And I'm very certain this kind of person will call for a show, sell tickets, and want to show up. Definitely. <laughs> look, look at me. You know what, Chef? It's not funny at all. We need, to, we need to get to the bottom of this. So please do whatever you can to make sure we get her arrested. I will do exactly that. Trust me. Thank you. All Can you túmọ̀ gbogbo eléyìí Madam, madam, don't make this difficult. Officer, what is this? Do your job and let's leave this place. Easy, easy, easy. After you. Criminal. Madam, move, move, move, move, move. You should let me go, please. What? Back. You know what? I'm bad here. Move, move, move. <laughs> Rishi, Rishi. Can you imagine? I'm sorry. What led you into this? I lost my father to the cold hands of death many years ago. My mother tried all she could to sponsor me through university. I graduated. I applied for jobs over and over and I couldn't get a decent job. The one I was able to get, I was molested by my boss. <laughs> wasn't comfortable watching my mother suffering after what she went through giving me quality education. ah, your story is really pathetic. And even though we really know how the country is at the moment, everything is topsy-turvy, the economy is not where it's supposed to be. But to Volunteers. You shouldn't have done what you did. You shouldn't have fought fire with them. Too long, somebody can I'm sorry. kí ni ká ṣe lórí kéèsì ọ̀rọ̀ ọmọ Cardi <laughs> Khadijat Balogun Kadibi. <laughs> oh, that's a real name. <laughs> of course. Khadijat Balogun. I'm telling you. Kadibi. Mm-hmm. <laughs> so all that's this, interesting. Wọ́n bail ẹ̀kọ́ police custody. Why? She was going too far and was going to destroy your image. Yes, that's true. She could have, but she didn't. And look at this. This lady is very talented. Sure, it would be. It would be better for us to integrate her into society try to rehabilitate her and make her useful rather than in a waste. Hmm. You're right, you know. At the end of the day, that's the best thing to do. Hmm, you're right. You're, you're right. we work on it. I'll do that. So okay. all the same, eh? Those guys, double should be born. Yeah. Um, when uh, have they called you? Oh. Khadijat. Sir. I'm going to be very honest with you. Them to you. You're supposed to use it for good. And not this way. Whatever you're doing now, you're going to get temporal gains, but at the end of the day, it's all going to go away because whatever comes easy will go easy. See, I wish I had money, that's the point. Silver, I don't have. Gold, I don't have. More than more, country one linked to 12 years, but there's something that I have to give to you. See, read this book. Apply the principles of it. Read books. Use your intelligence for the good of humanity and yourself. And at the end of the day, you will be <laughs> surprised at what happens. Thank you, sir. Keep in touch with me. If there's anything you need in terms of advice and all that, I'll always be here to help you with, okay? Okay, sir. Now, you promise you're going to be good. Yes, sir. Promise, promise. tí ó dẹ̀ já lórí Twitter. èwo ló tún dá túrọ́tà. <laughs> túrọ́tà báwo. orí ẹ̀rọ ayélujára tí mo ṣàlàyé fún yín lọ́jọ́ yẹn Instagram <laughs> Twitter Facebook àti yòókù. ẹ wò kí ló wá ń ṣẹlẹ̀. ọ́dà ẹja ni àwọn èèyàn fẹ́ rẹ ẹja wọ́n pọ̀ gan-an. Ah, mm, mm, mm. tí látòrí ibi báwo la ṣe wá fẹ́ gbé ẹja fún wọn tá a bá tún wá gbẹjà fún wọn tán báwo la ṣe fẹ́ rówó tiwa gbà. màámi ayé ti dìrọ̀rùn tó bá ti order ẹja wọ́n máa ṣe transfer sí account tèmi tí bá ti rí alert èmi máa pe dispatch rider wọ́n máa gbẹ́ja wọ́n máa send ẹ̀ sí wọn ló bá tán alert máa wọlé mọ́mí ẹ wo orders tí mo nílé ní nìkan over sixty orders. Ah! bẹ́ẹ̀ ni màámi. ká máa gbé ẹja ránṣẹ́ sí. ká máa gbé ẹja lọ kàbíyèsí olódùmarè ayé tí gbígbára lóòótọ́ ṣó wàá rí báyìí nísìn ṣé o rí pé ọlọ́run ti ṣeun lọ́n ṣe ọlọ́run mo dúpẹ́ wo àdà fún ẹ wà rí bá ti ṣe wà rọ́nà gbígbà ọlọ́run ó ṣe o. àdúrà ajá yẹn. mo máa send account number mi fún àwọn ọ̀rẹ́ máa send owó wọlé. ó ti dá ó ti dá ó ti dá ó ti dá ọpẹ́. ṣọ́run eléyìí ò ti gbẹ̀ ni. ladies báwo ni iṣẹ́. Please pack them fast. Our customers do want ti pè mí. Ẹ tí ìtajà òun eléyìí ni. Ṣé kí á jọ fún ní pépà kan bẹ. ṣé yẹn ti gbẹ bá ń kó fún ọkọ rè páàkì ẹ. Hey, darling. Hey, Kati B. Ẹ fi pé ó you ká gbin ilé tí bàbá ká pákéjì ẹ̀ dáadáa tó wá. Nàìjẹ́ point but ibi bàbá kéré could wọn ti fẹ́ rẹ jì. Ah. Bẹ̀rẹ̀ tí wà very poor. Show better ju bíbá ẹ̀ Oh, <laughs> that's good. Yeah, that's good. Yeah. That's good. ibà ìkéré ah, ibà yẹn tún tóbi ó wà classier ah, ju ibà lọ́wọ́ nígbà tí waste owó lórí ibà. that's good. <laughs> yeah, thanks for happy. thanks for all your support. <laughs> thank you. I'm happy yes. <laughs> Khadija. Biliki. Point of correction. Mi ò kì í ṣe Biliki. Binta lorúkọ mi. Ó dá má bínú o. Binta. Very good máa wá ga o ó ti padà di village champion bí báyìí. ó ṣe ó tẹ́ mi lọ́rùn. ó tẹ́ ẹ lọ́rùn. at least i'm not living a fake life like you. <laughs> talent wọn live fake life. <laughs> of course jẹ́ kí n sọ fún ẹ tó o bá mọ̀ if you are portraying a life you cannot afford you are living a fake life. ìyẹn ò kí packaging that is being fake tell me and trust more. me you don't have to be fake mm -hmm. for you to be accepted mm -hmm. yes so in my advice eh, go package live, eh. package it mm. don't fake it mm-hmm. owó tí mo ní ni mo yá ẹ yìí. ó pẹ̀lẹ́ owó tí mo ní ló yá mi. ẹ jọ̀ọ́ ìkọ́nẹ́tà àwa náà sanjọ fún yín ọmọ dáadáa làwa náà. àdè tún ní fojú olóore gbogbo. àbí. bọ̀ mi ò understand gbogbo nǹkan tẹ̀ ń sọ o irú connection wo lẹ́ ń bẹ̀ mí fún gbogbo èmi ò mọ nǹkan tẹ̀ ń sọ o. ẹ connect àwa náà sí paro ẹ introduce àwa náà sí mama. ṣé ibi mama tẹ mẹ́nuba yẹn gan ni mo ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣàdédé lọ́jọ́ kan ni ọlọ́pàá bọ́ọ̀sì wà mọ́lé orí ló yọ mí tó ní kí n má sì ní lọ́jọ́ náà lọ́hùn àti bínta ọ̀gá wa àti gbogbo àwọn ìyókù mi gbogbo wọn pátá ni wọ́n kó lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bẹ̀yìn méjèèjì sọ̀rọ̀ yìí ọgbà ẹ̀wọ̀n ni wọ́n wà. kí ló ń ṣe tó tó yẹn. human trafficking ni ká máa kó àwọn ọmọ ọlọ́mọ ká máa fi wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó ká máa gbowó lórí wọn ká máa fi wọ́n ṣe iṣẹ́ ẹnu bì nǹkan tó ń ṣe nìyẹn. ok ok ẹ jẹ́ ká gbà pé locked wọn nìyẹn kí làwọn wá fẹ́ ṣe báyìí. àbí ẹgbẹ́ tí wọ́n wọ next level now. next level kó má lọ jẹ́ pé nǹkan tí mò ń sọ òye o àní gbogbo àwọn tí àjìjọ ń ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ọgbà ẹ̀wọ̀n ni gbogbo wọn wà ó fi ló yọ mí láti ìlú èkó ọlọ́run ló ní mo máa dé Ìbàdàn láyọ̀ àti àlàáfíà ṣé ẹ fi ẹ jẹ́ kí n sọ fún yín àtẹ́lẹwọ́ ẹni báyìí kò n tún ẹni jẹ o bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ti padà sídìí iṣẹ́ àárọ̀ mi mo kọ́ṣẹ́ hairdresser ni mí àìnítẹ́lọ́rùn àti ojú kòkòrò olè ló sún mi débi tí mo dé yẹn ìmọ̀ràn tèmi máa gbà yín ni wípé kí ẹ̀yin náà kẹ́ lọ múra síṣẹ́ ọwọ́ yín ṣebí ìwọ ṣebí tẹ́lọ̀ tiẹ̀ ni ẹ. ẹ tẹ́lọ̀ ni mi tòótọ́ bọ́ iṣẹ́ òun ò yà mọ́ bíi ti tẹ́lẹ̀. ẹ ẹ gbéṣẹ́ àwọn social media náà fi sórí facebook post ẹ̀ sórí instagram àwọn èèyàn ti ránṣọ́ ń sìn iṣẹ́ ọwọ́ ti kọjá ti tẹ́lẹ̀ and wọ student ni ẹ wò ó bó ṣe wà yìí ó sì ní àǹfààní láti fojú sí ìwé ẹ̀ you still have a long way to go and now you have the opportunity to learn bó ṣe ń kàwé yẹn kò sí big dìdí nu kó máa kọ́ṣẹ́ tó bá ti kúrò ní school nírọ̀lẹ́ kí ló dé tó lè lọ́ọ́ máa kọ́ṣẹ́. student ò jáwó dàrú. ah èmi ti jáwọ́ o ó bẹ́tà kẹ́yìn náà lọ jáwọ́ nínú àpọ̀ tí ó yọ o tó bá ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Eh, eh, thanks for your words. Eh? Oh, you are welcome. thank you. you are welcome. èmi human trafficking kí n lọ bá òun Suzy lẹ́wọ̀n ah orí mi má jẹun rí Mm-hmm. <laughs>